ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́níyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe ìṣòro ní o Ahmadiyya lẹ́sìn tí wọ́n ń ṣe. Mirza Ahmadu lànà bí àwọn Ahmadiyya lòdì sẹ́ àwọn Ahmadiyya múrí tájọ ni bàbá rẹ̀ wọ́n ti yí ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru tá à ń retí ẹ̀yìnṣà ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo wọ̀nyí jẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà tí gbogbo wa lọ́ọ́ máa. na Mirza Gulam Ahmadu pẹ̀lú nájìmù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. Kàláwù ìṣọṣọ wa ká má di pèpè ríru bí ìjọ àwọn Amadíyà pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíyà kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Shehu Ahmada tó lẹ́sìn ya pẹ̀lú Ibrahim níyà tó kúrọ ní gbogbo wọn o. Ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì òjíṣẹ́ gbogbo àgbáyé tó ká láwùrán kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onítúbí wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ń bẹ̀rẹ̀ ni túbí máa ń bẹ̀rẹ̀ ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam mo kí wa kú wa lẹ́ẹ̀tù ní alẹ́ tòní ni alẹ́ àlàmísì déètì òní ni ọjọ́ kẹrìnlélógún ọjọ́ kẹrìnlélógún ọjọ́ kẹrìnlélógún oṣù kẹta oṣù rọ̀bíwàlẹ̀ awúwàlẹ̀ ọdún fourteen forty four. ọdún 1444. ọdọ àbẹ ni pé àwọn oníṣúfí wọ́n ti àwọn ni wọ́n ń ṣáájú àwọn oníṣúná di orí ètò wa tó fi já sí wípé orí pupa ni wọ́n ń gbé wọlé abẹ́ bá yín sọ orí yín tó pupa òun. afẹ́bá yín sọ di orí gidi ni sọ ti yé ẹ má tẹ orí pupa mọ́ sórí ètò mi tó ọ̀bà ti fẹ́ kọ́ lọ́wọ́n bá kó bínú sí ọ. ara yín kò tọrọ ara tàwa ti kọ irọ àwa pàdé ara wa ara tèyí kò tọrọ ara tàwa kọ irọ àwa pàdé ara wa a nà sùúrù sí ni. tó ti àna sùúrù sí ni ẹ̀yin ẹ fi ọkàn balẹ̀ ẹ fara balẹ̀ torí àgbà tí ò fara balẹ̀ yóò fara gbẹ̀gbà ẹ fara balẹ̀. ẹni tí ọba mojútu ọ̀rọ̀ la máa ń pè sí i. àwọn bàbá yìí àwọn bàbá yìí ni wọ́n pè mí sọ̀rọ̀ súfì àwọn náà pè mí sọ̀rọ̀ súfì jẹ́jẹ́ jẹ́jẹ́ ni mo jókòó kẹ́ ẹ tó mọ sọ pé ẹni tí ó bá jẹ́ súfì ṣe mùsùlùmí. ọmọ àlè dàgbà lágbo ilé tán ó ń fi ìlà jan baálé ilé lórí tí ó padà síbi tí wọ́n ti ní nù tí ó padà síbi tí wọ́n ti bí nù. tọ́ àsòfíà zátù tọ̀ríkọ́ khalafat and islam ẹ̀sìn súfì onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam ó lè tó wá o ètò yín ètò tó dùn dáadáa ni ètò tó lárinrin dáadáa ni mo sì rí pé ẹ ti ń gbádùn rẹ̀ this is episode sixty four episode sixty four ẹ kò ní í sú wa kò sì ní rẹ̀ wá pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala. tó bá ku ẹ̀mí kan lára mi kọ́lọ́hún ó jẹ́ kó tẹnu mi bọ́ọ̀ta lọ́gọ́ tí ń bàjáde láyé wípé ẹ̀yin ènìyàn ẹ kù nínú súfì o ìsìnà ní súfì o súnà lẹ́bí ní ká ẹ dúró tì o. àníṣe ọ̀tá kan ṣoṣo tá a ní ní áfíríkà lórí islam ọ̀tá kan ṣoṣo tá a ní ní nàìjíríà ọ̀tá kan ṣoṣo tá a ní nílẹ̀ yorùbá tó tó súfì kò sí kò sí tẹ́lẹ̀ gbogbo ṣubuhati táwọn kan ní nínú àwọn àfáà súnà yẹn gbogbo ẹ̀ ni mo ti ń já díẹ̀ díẹ̀ mo ti ń já díẹ̀ díẹ̀ wọ́n tún sẹ́ǹdì fídíò kan sí mi lónìí tí ọ̀kan nínú àwọn àfáà ọ̀rẹ́ mi ló ń tọ̀hún láti ìlú ìwò tóun náà dá sọ́rọ̀ Súfì kó balẹ̀ èsì ọ̀rọ̀ ń bọ̀ èsì ọ̀rọ̀ ń bọ̀. àjọrè òní ká ká mọ́kùnra wálé sí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi dáadáa sí ni ṣùgbọ́n àjọrè kéde pa súnmọ́ra wa lọ títí náà o ṣùgbọ́n asámúra wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn ẹ̀ òun náà wá dá sọ̀rọ̀ súfì àwọn ìrújú tí ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ já òun náà kúrò bẹ́ẹ̀. bí mo ṣe ń já ti àpá dìkúlá ìṣáfì yìí so kókó ọ̀rọ̀ wa lálẹ́ yìí òun náà ni àlàyé lórí ọ̀rọ̀ sheikh dìkúlá ìṣáfì yìí àfihànlọ́ episode sixty four episode sixty four tí ọ̀rọ̀ mi bá já wọlé kò dí mi lọ́wọ́ láti parí ọ̀rọ̀ àfáà zikulẹ̀ ṣáàpì kọ́mọ̀dì wípé nígbà tí ò wá rọ̀nà lọ mọ́ ló fi dákẹ́ no gbogbo ọ̀rọ̀ wọn pátá ló létí àníṣẹ́ ẹ̀yìn àfáà súnà tẹ́ ń tra ló ń súnà tẹ́ wà nínú ìrújú súfí ẹ̀bọ ọ̀tà kẹ́ẹ̀gbè fún wọn ẹ gba ìsì ọ̀rọ̀ yín lójú ẹsẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run èyí tí mo gbọ́ lónìí ló gbèsè tiẹ̀ náà láìpẹ́ ẹ jẹ́ ń parí ti àfàdìpínlẹ̀ ṣàfihì. a ní súnfì ìsàrẹ̀ ẹ̀sìn wa fẹ́ orúkọ tí ò sínú kùránì orúkọ tí ò sínú hadith ànábì ẹ sì wá gbé lérí ẹ sì gbé lérí àwọn tí wọ́n lọ kírètì ó kọ gan-an tó gá sí ó kọ wọn à ń rí ohun tó jọ nínú kùránì à ń sọ pé àṣẹgbẹ́ bí àwọn kan àwọn kan pẹ̀lú àwọn ní eh, wọ́n á pẹ̀lú ní ànsọ́rù díìnì ànsọ́rù sì ń bẹnu kùránì tó ń ti kò di ẹ̀tọ́ fún wa pé ká dọmọ ẹgbẹ́ ànsọ́rù dini. àwọn kan wọ́n pẹ̀lú àwọn ní e, ìkọ́mọ́tù súnà wọ́n ìzálátù lè bídíà tó ń ti bẹ́ẹ̀ kò sọ́di túláàsì ìkọ́mọ̀ bẹ́nu àyà kùránì ńbẹ́nu àyà àdìsí ńbẹ́nu àdìsí ìzálà ńbẹ́nu kùránì àbí ńbẹ́nu àdìsí ànábì kẹ́lẹ́mọ̀ yẹn ó wà ńbẹ̀ là ń sọ ṣùgbọ́n ìwọ̀n tí wọ́n sì pé káwá dọmọ ẹgbẹ́ wọn. bẹ́ẹ̀ náà làwọn kan ń pẹ́ra wọn níta wàtà awa wà ní alálèbéèrè wàtẹ́kù wa alẹ́gbẹ̀lẹ̀ dálẹ̀ kò sọ́ni fún wa kádọ́mọ ẹgbẹ́ wọn ma máa jẹ́ mùsùlùmí lórí báńṣeye súnà lẹ́bì ni a sì láàfà àtàmà akẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ìyẹn túmọ̀ sí wípé gbé àwọn tí wọ́n lè sọ orúkọ táwọn ti ń láfùdù ó jẹyọ nínú kùrọ̀ánì láfùdù ó jeyo nínú hadithi àwọn gan a ń sọ wípé àṣẹgbẹ́ à ń ẹ̀yìn ń súfí tí láfùlù ọkọ yín kò jẹyọ nínú kùránì sùfíyà kò sínú kùránì sùfíyà kò sínú hadithi tàṣọ́wùfù kò sí kùránì tàṣọ́wùfù kò hadithi. bẹ́ẹ̀ ẹ̀sì wàá fẹ́ sọ súfì di wípé tọ́ ọ̀bá ṣe súfì èṣe mùsùlùmí ọjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀ àrífín tọ́ ìjókòó eléyìí ti repetition èyí tí mo ṣe rọ̀lẹ́ ìyẹn ti bá wẹ̀dẹ̀ lọ́nu ọjọ́ wẹ̀dẹ̀ ni mo ṣe yún un. kò yẹ yín ni àti bọ́sí thursday báyìí èyí tí mo ti ṣe ní ìrọ̀lẹ́ wednesday tó kọjá lọ tí ò tí pé wákàtí mẹ́ta yìí kókó ìwádìí lórí rẹ̀ ni sufiontọ̀ yìí kọ̀ mi ṣé kí n síjú yóò ṣe wá ju eléyìí ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ àwọn èèyàn ká máa ní afẹ́ràn ẹjọ́ wẹ́wẹ́ àwọn tó náà afẹ́ràn ẹjọ́ wẹ́wẹ́ dà níbo ni wọ́n wà wọ́n ti lọ wọ́n ti sá lọ àti bàbá àtọmọ wọ́n ti lo fọmúlà dọ́ọ̀dì ẹ̀ agbára wọn ò ká mọ́ agbára wọn ò ká bẹ́ẹ̀ dá agbádá fún irọ́ àṣírí òtù bẹ́ẹ̀ dá bùbá fún àṣírí òtù bẹ́ẹ̀ wọ irọ́ ní ṣòkòtò àtìrí òtù irọ́ ni súfí irọ́ kò ní súfí. ẹ wò ó ẹ má jẹ́ kí distraction ó pọ̀ ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ ó lòdì sí ẹ̀sìn Islam kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ Sheikh Zikrullah Ṣáfìí nípa sùfíà episode sixty four tẹ bá ti ń worí prógrámù mi ìláyì ẹ máa láìkí ẹ ẹ máa lọ́ọ̀pù ẹ ẹ máa ṣíà rẹ̀. níbo la bá ọ̀rọ̀ àfáàdìkù láìdí náà. Hmm. ẹ nídìí kẹran mi létí ọlọ́run bá fún ara rẹ̀ ó ti rán mi létí ibi tá a bá dé ibi tá a bá dé ni ibi tí àbá àbíkúlẹ̀ ṣáfì tí wọ́n ti ka àyọkà nínú ọ̀rọ̀ sheikhul islam ibn taymiya tí bàbá ti sọ pé wàlẹ́ ájìlì mọ̀ wákọ̀ à fi kẹfì rí mímíhún mo sọ wípé wọ́n ka ọ̀rọ̀ náà níka wọ̀ndọ̀rùkú àwa àtúnkà mo wá ju àwọn ìbéèrè kan síta lórí ẹ̀ wípé lọ́jọ́ náà lọ́hùn tí bàbá sọ̀rọ̀ ìyẹn Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n ní àwọn muhakiku nǹkan wà nígbà náà lọ́hùn àwọn olùtọ́pinpin ọ̀rọ̀ àwọn olùfà kò mú òkun ọ̀rọ̀ yọ àwọn olùpàbíyàgbìdún rẹ̀ wọ́n ní wọ́n yọ àwọn kan kúrò pé àwọn eléyìí wọ́n bídíà ni wọ́n tẹ́tẹ̀rẹ̀ àwọn ló súfí àwọn eléyìí wọ́n bídíà ni wọ́n tẹ́tẹ̀rẹ̀ àwọn ló súfí. wọ́n wá ní ṣé àbá àbíkúlẹ̀ ṣáfì ṣé wọ́n wà lára wọn alihuwa minalimu hakiki tàbí arí ẹlòmíì ẹkú kakéwú ẹ ti ka kéwú ọ̀pọ̀lọpọ̀ yìí ti ka kéwú ẹ ti gba dòkítúrà ẹ gba ẹ first degree second degree dòkítúrà ẹ ti gbà á kódà ààrẹ tó ti tó ti di professor nínú yín àyìnà ni muhakikun àwọn muhakikun dà àti nídìí wọn láyìí a nídìí àwọn muhakikun lásìkò tiwa yìí náà. ní nsufi tí ó lè bọ́ ọ̀tà tí ó lè sọ fún wa wípé ní Nàìjíríà tiwantiwa yìí o tọ̀ríkọ̀ mẹ́ta là ní o tàbí oju mẹta mẹ́ta lọ o nínú àwọn tọ̀ríkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí o àwọn eléyìí o wọ́n wà tọ̀ríkọ̀ tí wọ́n wà níbàámu sí súnà nẹ́bí o a ní hákíkù tí wọ́n kí wá fèsò ń tọ̀ tó bá ti sọ trash kí wá fèsè a ní ìdí mohaki tí ó sọ̀rọ̀ lórí tìjàníyà ṣé tìjàníyà dúró sórí àlèkìtàbù àsúnà fi kútùbì yìí nínú tírà wọn ṣé wọ́n wà lórí àlèkìtàbù àsúnà àlèkọ̀dìríyà fi kútùbì yìí ṣé wọ́n wà lórí àlèkìtàbù àsúnà àṣàbìlíyà fi kútùbì yìí ṣé wọ́n wà lórí alìkìtàbù wa sunnah ẹ má ti ẹ̀dí ẹ má ti ìjà sọ pé àwọn oṣùfì kan ṣe báyìí àwọn oṣùfì kan ṣe báyìí pé bóyá ààrẹ nìkan ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí lóye náà wá dáa ẹ má jẹ́ àti sọ nípa àwọn òní síra àwọn òní atọ́nà wọn nísìn àwọn tí ń ṣe comparative sọmọgbẹ́sọ̀ nípa christianity wọ́n ní nínú matthew zero verse zero matthew orí òdo ẹsẹ̀ òdo ọ̀sán báyìí pé ẹ̀hẹ́n so likewise náà bẹ́ a ti máa kí tàwọn súfì nìyẹn máa bá tẹ̀kúlú àti tìjànìyà kí gẹ́gẹ́ ni tìjànìyà sọ sínú tíà rẹ̀ ó sá tíra. kí ni kọ̀dìríyà sọ sínú tíya rẹ̀ musa lè tira kí ni sàdìríyà sọ nínú tíya rẹ̀ ohun tó wá sọ yìí káwá gbé wá sórí kí ni islam sọ so ṣe wẹ́pọ̀ ara wọn tàbótà sí ara wọn. so a níbi muhakikun sẹ́yìn muhakikun ni àgbò lé ní kọ̀rọ̀ tẹ́ bàbá lè bọ́ta. tẹ́ ẹ̀ bá lè bọ́ ọ̀tà èmi wà èmi ọ̀bá yín wà bá ń ṣiṣẹ́ muhakikun iṣẹ́ náà mo sì ti ń ṣe iṣẹ́ muhakikun òun náà ni mo ti ń ṣe fún yìí mo ti ṣe tàkíìfù súfí lórí ìdáníyà ni kọ̀dìríyà ni sàbìlíyà ni mo ti rí pé orí burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ orí burúkú ògidì orí burúkú ni tọ́wá tí ń gbọ́ ti dàníyá kọ̀dìbíyá ṣàbẹ̀bíyá ògidì orí burúkú ni. wọn èyí nẹgọṣẹ́tì ẹ̀. so ẹ̀yin muhakikun tẹ́ bá ń bẹ ẹ̀ jáde àsìkò tẹ́ jáde rèé ẹ̀ jáde síta kí ni tìjàníyà nínú tírà wọn kí ni kọ̀dìríyà nínú tírà wọn kí ni ṣàbìlíyà nínú tírà wọn ẹ sọ fáyé. kẹ́ ẹ wá fi alukur'an àti hadithi kẹ́ fi ṣe mizanu ẹ̀ kẹ́ fi wọ̀n. so bí yẹn ti jẹ́ nìyẹn ẹ já tẹ̀wájú afa zikiula ìṣáàfì yìí àfihàn wọ́n sọ̀rọ̀ nípa al-imam abu ismail al-ansari al-mashhur bil-imam al-arawi àbí arawi al-harwi. Al tí wọ́n ṣe tíra mọ̀nàzílù mọ̀nàzílù sàìrìn mọ̀nàzílù àsàìrìn. wọ́n tún sọ̀rọ̀ nípa sheikul islam ibn al-qayyim al ọ̀kan nínú ọmọ kéwu ibn taymiya ẹni tó ṣe madariku sàlìkì bẹ́yìnà manazil ìyáka na'bud wa ìyáka nasta'in tó jẹ́ ṣẹ́rí fún tíra manazilu asairin tí a abu ismail lẹ́yìn náà wọ́n tún sọ̀rọ̀ nípa àáfàá wa ibnu alikọ́yìm ibnu alikọ́yìm wọ́n tún sọ̀rọ̀ nípa àáfàá wa junaid albagdadi àwọn àáfàá mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n sọ̀rọ̀ nípa wọn wọ́n sì ń ṣe àfitì wọn lọ síbi súfí ok ẹ jẹ́ á gbọ́ àwọn ọ̀rọ̀ náà one by one náà ẹ jẹ́ á gbọ́ one by one. Mm. jẹ́ ká gbọ́ one by one Okay. àbáwọn ẹ̀dọ́ ọba ní fàdárì ìsàlẹ̀ kí kò sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ òdì ìpè èdè ìpẹ́rẹ́ ìdẹ́rẹ́ ìyóòdà mọ àyíláwó ni àgbàlagbà ní túfí ẹgbẹ́ nígbà tí àwọn ẹ̀dẹ́ wọn kì í wọ́n ní àlè máa àlè máa ìmọ̀mù aráwọ̀ náà ń tiẹ̀ pẹ̀lú ìbánu sọ pé àbá aláàdì ìgbà ìsìn bá a mú bá ń pè é ní ìmọ̀ àgbàlẹ̀ yára wáyé alálùkọ́ àti tó fi para kú ni. haráwí nìyẹn o kókó tí àfa àdìgúlẹ̀ṣà fi ń sọ láàrin ni wípé ìmọ̀ọ́mọ̀ wa abu ismail alẹ́ ansọ́rí wọ́n ṣe tí àkàn tí ń jẹ́ manazilu asa irin manazilu asa irin tíra yìí ó dí ọwọ́ Ibn Al-Qayyim Al-Jawziyya wọ́n jọ ọ́ eh, bẹ́ẹ̀ náà ṣe ń jọ ọ̀rọ̀ àfáàzìkú lẹ́ṣàfì wọ́n wá ṣe ṣẹ́rí fún bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ṣẹ́rí fún àfáàzìkú lẹ́ṣàfì tàbí pè ní àlàyé lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ Sheikh Zikulai Shafi nípa sòfíyà. So nípa ọ̀rọ̀ sùfìyà sẹ́rí pé ó ń jọra wọn lọ báwọn wọ́n wá ní nígbà náà wá ṣe àlàyé lórí kìí ṣe gbogbo tó wà nù tíra mọ̀nà zílù kò ní ibùn kọ́yí màlẹ̀jọ sí sì ṣe gbogbo ẹ̀ ní ó bí dànù bẹ́ẹ̀ náà ni tí ó wà nítòsí ilé tó wà nítòsí ilé ṣùgbọ́n ìrújú pọ̀ jù nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wọ́n lè la ìlú kamal tó pé so àáfàá wa harawi ìyẹn abu ismail alasori òun ló ṣe tíra kan asa irin lẹ́yìn náà ni ibnu lekoyim alijawziya òun wá ṣe tíra madariku asalikin madariku asalikin bayna manazil iyaka na'bud wa iyaka nasta'in tíra tí ibnu lekoyim alijawziya wá ṣe yìí ó ní wọ́n fi jọ tíra manazilu tí àfàwà aráwí àbú Ismail ṣe ok ṣùgbọ́n gbà tí uh, sheikh dikret àti tí ń sọ̀rọ̀ wọn wọ́n wá ní sheikh ní alifakiru ní alimuhadibu ní alimufasiru ní asufi ní nínú àwọn fẹ́ túmọ̀ rẹ̀ wá ní sufi paraku ní níbo lẹ ti rí paraku bẹ̀rù níbo lẹ ti rí paraku súnfí ń jẹ́ súnfí ó sì wá di paraku ó sì paraku ń bẹ̀ wà bá paraku kan kò sí bẹ́ẹ̀ wọ́n ní súnfí ni àti gbọ́ ó sì àdògún paraku ẹ̀ mọ́ tó mọ́ paraku ni hmm. súnfí paraku kò jẹ́ nǹkan kan mí ìmọ̀ nù tọ́wọ́ ẹ̀jẹ̀ súnfí paraku kò jẹ́ nǹkan mí ìmọ̀ nù sófì ni ọkẹ́ àti gbọ́ tọ́ ṣe rí àwọn àfá àwọn yìí mo ti sọ̀rọ̀ kan nínú episode tó síwájú láìpẹ́ bóyá episode sixty one or two wípé ṣe ráwọn àfá àwọn yìí a gbọ́dọ̀ gbọ́ nǹkan kan yé lára wọn hmm. torí pé ìlànà ẹ̀sìn wa ìlànà tó ń sọ fún wa wípé ẹni tó jì sí kòtò ó kọ́ ará yòókù lọ́gbọ́n ni a gbọ́dọ̀ máa tara àwọn àfáà wọ̀nyí kọ́gbọ́n ni àwa gbọ́dọ̀ máa gbọ́ sí ni a gbọ́dọ̀ máa ní òye sí ni. ṣe rí àwọn àfáà wọ̀nyí ó bẹ nínú wọn ẹni tí wọ́n á ròyìn rẹ̀ tí wọ́n sọ pé ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó nìdí in as much tí àwọn tí wọ́n bá ti lè sí òǹtọ̀hún mọ́ ara àlùsùn náà tí wọ́n bá ti lè sí mọ́ ara àlùsùn náà bí ìmọ̀mù harawi wọ́n sì mọ́ ara àlùsùn náà bí ìmọ̀mù junaidi tá gbọ́ ohun sọ lórí tiẹ̀ náà bí ìmọ̀mù junaidi ṣé dáhùn àbáwọn yẹn tí wọ́n ti fara kọ́ àwọn ò gbọ́dọ̀ tún fara kọ́ ń bẹ̀ ibi tí wọ́n ti fara kọ́ àwọn ò gbọ́dọ̀ sí kí ni a gbọ́dọ̀ fara kọ́ níbẹ̀. wọ́n fara kọ́ lórí súfí nítorí pé àwọn tí wọ́n sọ pé súfí làwọn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ zuhadi ni wọ́n wọ́n rí orúkọ yẹn gẹ́gẹ́ bí another name for zuhadi wọ́n rí gẹ́gẹ́ bí kí ni o another name for zuhadi gbogbo àwọn àfáà wa ìṣáájú wọn èyí ṣe ẹni tó káyé mọ́ yà wọn èyí ṣẹni tí ń wá ìgbòdò ayé káàkiri àwọn àfáà tán jókòó ti tíà tí wọ́n ń kọ tíà tí ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ò gbogbo gbogbo sẹ́rímọ́nì tẹ́yìn àfáà òdi òní lọ lónìí tó dá sí pé ibi yìgì abayín bẹ̀ ibi náà ọmọ abayín bẹ̀. tẹ́ẹ̀mọ̀ dàgbàdà bolẹ̀ káàkiri àwọn àfáà wọn bá omi nínú wọn agbọ́ àríkà wípé ó sọ fún ìyàwó ẹ̀ wípé the kick oúnjẹ sọ́bà máa gbé fún mi jẹ́ ó máa jẹ́ lílọ̀ torí pé mi ò lè ní táìmù láti ṣẹ̀ṣẹ̀ máa ń oúnjẹ lẹ́nu mọ́ kí nǹkan máa bù sẹ́nu báyìí kó sì máa pòórá mọ́ mi lẹ́nu ọ̀wọ́ àsìkò tí mo ní fóúnjẹ ni. ṣé wàá bá a bẹ́ẹ̀ ní àlọ́ jókòó sí ló ń súná ọmọ tí ó lóun ń ṣe bẹbẹ tí àjókòó tàmọ̀là tí ó jókòó ti ẹran tí ó máa fà tí ó máa fà lẹ́nu gbogbo náà dandan tí àwọn kan ń bá káàkiri lónìí tí wọ́n máa kágbádá bolẹ̀ káàkiri ilé ònàwó àwọn àfáàtà náà ráàyè ẹ̀. wọ́n jẹ́ ni tí ó rí ayé sá gan wọ́n ráyé sá gan gbogbo pátápátá ni ohun tó bá fẹ́ dí wọn lọ́wọ́ láti mọ́ ìrìtíra kọ láti mọ́ ìrìtíra kà á wọ́n yà gbé nǹkan ojúlẹ̀ ni kódà kí nǹkan yẹn jẹ́ súnà ànẹ́bí wọ́n gbà nǹkan wọ́n ti fi sẹ́mi wọ́n ti fi nǹkan míì di ọlọ́pàá ti irú ṣépè búnú ibùdó tèmíyà tí ò fi láǹfààní àti fẹ́yàwó kì í ṣe kó tako ìgbéyàwó lọ sórí péèjì mi mo ka àwọn àwọn àfáà tí wọ́n lọ bíi tí wọ́n lọ ogún nínú Islam tí wọn ò ráàyè fẹ́yàwó ó de ìyàwó tí ẹ̀yin àfáà ń lọ lóde òní fẹ́ẹ̀ lu wákàtí gbọ́rọ́ ń bẹ̀.

wọ́n sì ráyè sá gán so lásìkò ìgbà yẹn àwọn tí wọ́n ń ráyè sá orúkọ tí wọ́n tún máa fi pè wọ́n oníṣúfí. ibi táwọn àfáì ti wá ṣe mistake kọ́lọ́ ọba kó ṣàmójúkúrò fún wọn òun wípé wọn ò fara balẹ̀ tó kí wọ́n wo fínífíní kí wọ́n wo the word sùfìyà kí wọ́n wo fínífíní tí wọ́n fi gbà pé sẹ́mẹ́pà wọn náà súfì àwọn wulẹ̀ ráyé sá torí gbogbo nǹkan tí wọ́n mọ̀ pẹ̀lú súfì ń gbà náà ni wípé aráyé sá ni máa jẹ́ súfì tí wọ́n mọ̀ pé àwọn ayé mọ́yà pọ́nbélé ló súfì. tí wọ́n mọ̀ ìdí nìyẹn tó fi gá pé irú àwọn àfáwà harawi tẹ́mẹ́rù ìwọ̀n wa ní sufi ni wọ́n kódà ebúnù kọ́ yí màlìjọ́ síyà náà wọn á pè ní sufi àfáà míì náà ní pé wọn ò jóná wípé àwọn wọn tọrọ jù wá lọ tí jọ kan náà sọ nípa wọn o ìpè wọn ló súfì yẹn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nípasẹ̀ pé ìpìlẹ̀ ó kọ yẹn gẹ́gẹ́gẹ́ ntí wọ́n ohun tí wọ́n ń lò ó fún òun ni kí ni o azuad mohammed wá o láti inú tí àti apá zèbílẹ̀ sàfíkà gẹ́gẹ́ màtílẹ́rì wá o. bákan náà la tún gbọdọ̀ ní lọ́kàn wípé àwọn àbá ìṣáájú wọ̀nyẹn ìwọ̀nba ni ọlọ́run fún ẹlòmíì ní ìtọpinpin ọ̀rọ̀ mọ́ kó tó wá kọ sínú tírà so àwọn àkàtọ́ọ̀wù àkàtọ́ọ̀wù àwọn àṣìṣe tó ní í ṣe pẹ̀lú ìbáàdà kọ̀ọ̀kan ó jẹyọ nínú àwọn tírà wọn táwọn èèyàn bá wọn tún ṣe lẹ́yìn wọn irú ẹ̀ náà ni bí ibùnú kọ́ yíma lè bẹ̀rù síyà bó ṣe jọ tíra mọ̀nàsílù mọ̀nàsílù àtàrí wọ́n tún iṣẹ́ ara wọn ṣe wọ́n bá wọn tún iṣẹ́ ara wọn ṣe wọ́n bá wọn tún ọ̀rọ̀ ara wọn jọ torí pé wọ́n mọ̀ wípé oore tí ń bẹ lára wọn ọ̀pọ̀ ju àṣìṣe wọn lọ àti pé wọ́n ṣe màṣúùmù wọ́n ṣe ẹni tí kò lè ṣàṣìṣe ok so ohun tó fà á nìyẹn tẹ bá gbọ́ pé wọ́n pe àpá àgbà kan níjọ́ wà nínú súnfí ah, òjò ti fẹ́ máa rọ̀ ń bíbà yìí o òjò ti fẹ́ máa rọ̀ o so. sọ o tẹ́ẹ̀mọ́ abdulkadiri alijilani rahimahullah sẹ́ńpẹ̀ ní súfí bákan náà lọ́mọ ti sorí lọ́dọ̀ tiwọn náà èyí tí wọ́n gbọ́yé lọ́jọ́ náà lọ́hùn tí súfí òun ni aráyé sá àwọn sì wulẹ̀ ráyé sá bí wọ́n ṣe máìd láti máa pera wọn ní súfí nìyẹn àwọn ẹ̀kọ́ tí súnà sì kọ́ ayé náà làwọn bàbá yìí ń kọ́ ayé àwọn òsì nínú ẹni tó sọ pé ọlọ́run ni gbogbo wa àwa lọ́lọ́run àwọn harawi ni àbíkọ́díjì lárí ni ibùnú ibùnú kíni ni kò sí kankan nínú wọn tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé wáàyí o kò dúró o ó sì ń tẹ̀ wájú kò sí kankan nínú wọn tọ́lọ̀ mọ́ bàlẹ́bí ṣe ìpàdé pọ̀ lójú ayé àníṣẹ́ olùráyé sá tààrà ni wọ́n wọ́n ráyé sá tààrà so wọ́n rí i pé káwọn pèlè àwọn ní súfí tó bá ti túmọ̀ sí aráyé sá kò sí pọ́blẹ́mù èdè tí wọ́n fi pé wọ́n ní sùúfínù ọ̀dà kí ni tọ̀ríkọ̀ ibùnú kan yí àlìjẹ̀ òsíyà kí ló kọ tọ̀ríkọ̀ rẹ̀ Sheikh Abdulkadir Al-Jilani tẹ́ ẹ dá tọ̀ríkọ̀ lẹ̀ fún àtọ̀ríkọ̀ àlìkọ̀dìríyà kò mọ̀ nǹkan kan nípa tọ̀ríkọ̀ yẹn àwọn náà sọ bẹ́ẹ̀ bàbá olómi bàbá olómi lẹ́kọ̀ọ́ àwọn náà sọ bẹ́ẹ̀ pé lẹ́yìn àbùkọ́dìdè lání làwọn kan tó ṣe ìdásílẹ̀ tọ̀ríkọ̀ àlìkọ̀dìríyà the same thing pẹ̀lú ìmọ̀mù wa Harawi kí lọ́kọ̀ tọ̀ríkọ̀ tó dálẹ̀ gbogbo wọn ní akẹ́kọ̀ọ́ ni tí wọ́n ń rìn tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀mí ẹ̀kọ́ ara ẹ̀kọ́ ẹ̀mí ẹ̀kọ́ ara méjèèjì náà ni Islam mú wá méjèèjì ni ànábì kọ́ ayé méjèèjì lànábì mú wá ẹ̀kọ́ ẹ̀mí tẹ̀síkíyàtù ati àti ẹ̀kọ́ títara àwọn àdáà ọba ti kọ́ súnà ànábì ẹ̀kọ́ ẹ̀mí ọkọ̀ ń bẹ̀ ẹ̀kọ́ tara ọkọ̀ ń bẹ̀ so mistake táwọn bàbá yìí ṣe àwọn òtún wá gbọdọ̀ wá ṣe é nígbà táwọn àti mọ wúlẹ̀wúlẹ̀ fi táà sì mọ̀ wípé jìwọ́ fi o wà controversial orúkọ orúkọ orúkọ dìgbòdùjà ni orúkọ kan ni ẹni mọ òkú ẹni kò mọ̀ pọ̀tà àwọn bàbá yẹn òye wọn lọ síbi bẹ́ẹ̀ àwọn kan rí nírí pé tó bá ti já sí pé aráyé sáré ọmọ ń pè súfí àjẹpẹ súfí làwọn náà lọ́ba parí àpẹẹrẹ lásìkò tiwa yìí wọ́n ń pa kan ní tààwùnù kí ni jẹ́ tààwùnù wọ́n pèrè àwọn ní tààwùnù lè mùsùlùmí wọ́n ní wọ́n wá ní wàtàáwà ní alábìbí wàtẹ́kùwá pé àwọn ń ran àwọn lọ́wọ́ lórí bírù àti tẹ́kúwá tẹ́mọ́ wa bá wù mí máa ní à èmi náà emina náà lèmi náà kí ni sẹ́ẹ̀ tèmi náà èmi náà tààwá náà máa lè àkárí àná kó wá jẹ́ pé létà àwa ń pé àwọn sàáwùnù yìí o wọ́n tún ní àwọn nǹkan kankan lọ́tọ́ o tẹ́mi ò mà mo sì ara wọn kódà mo tún ti kọ́ pé èmi náà o àná nínà àlèmùtà àwìníìn alálùbírí wàtẹ́kùwà akẹ́rẹ́ mi rèé irú tẹ́mọ́ra bá mi tẹ́mọ́ ní àbú àwọn fẹ́kẹ́yìn náà kẹ́ ẹ darapọ̀ mọ́ jàmátù tẹ̀bílíkì máa ní à tẹ̀bílíkì náà lèmi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kéde tó mọ tẹ̀bílíkì ẹlẹ́dí náà yorùbá lìgú náà lè sálátì rọ́bì yìí wọ́n láyà kà fún náà sì láàyè láwọn mọ́tà láàyè mi tẹ̀bílíkì ni ká fi ọ̀rọ̀ ọlọ́run dé sí ìgbọ́ àwọn èèyàn ọlọ́run sì ròyìn àwọn ànábì rẹ̀ pé nínú ìròyìn wọn ni pé yubaligu nọ̀rìsà láti rọ́bì yìí wọ́n máa ń mú ọ̀rọ̀ ọlọ́run ọba wọn dé etí àwọn èèyàn wọn ègbé wọ́kúrú ń bẹ̀ wọn dáadáa nìkan ká máa aburú níran náà wọ́n sọ̀rọ̀ ọba tó èyí tó kí wọ́n wọn èyí sì í bẹ̀rù èébú eléèbú lórí ẹ̀sìn tọ́lọ́wọ́ ọba sòfin wá ní à ẹ̀mí náà tẹ̀bìlígì lèmi náà èmi náà ń fi ọ̀rọ̀ ọlọ́run táwọn èèyàn létí ni sòtìyé náà mo kò rà mí bẹ́ẹ̀ tán bóyá mo tẹ̀ tó wá pé wọ́n tó wá rìkọ́ọ̀dù òun mi sílẹ̀ wọ́n tó transcribe ẹ̀ pé àbúrò yìí mọ́ náà o ìnáwó tẹ̀bìlígì <laughs> wọ́n wá dé tẹ̀bìlígì làbúrò yìí mọ́ létà kápadà wàá máa gbọ́ ohun tó méjì penyèkè nípa jẹ̀mọ́ àtúkẹ̀ bìlígì sóyè wàá bá nìsín gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ lóde òní èmi sì ti pé ra mi ní tẹ̀bìlígì síwájú bóyá mo ti wá kúrò láyé o àbí mi ò tí ì kúrò láyé o láti wá ń gbọ́ oríṣiríṣi tí ìbá tí ì kúrò láyé èmi ò sọ pé sórí ojú ọ̀nà tẹ̀bílíìgì tiwa yìí ojú ọ̀nà dáwà wà lè rí ṣáàdù ni o ojú ọ̀nà tẹ̀bílíìgì tiwa yìí o ojú ọ̀nà dáwà wà lè rí ṣáàdù ni o ẹnìkan kò sì lè wà ń bẹ̀ àtẹ̀tọ́ bá jẹ́ àfa tọmọ tí ó wì fún àwọn èèyàn àwọn tẹ̀bílíìgì oníjáde fọmọ ìwà ń kọ́ ń sọ láwọn yìí ọmọ súfì ló bí àwọn yìí ìròrí súfì bẹ́ẹ̀ fún wọn mo rò pé ìgbádùn tí mo sọ yé ohun tó fa táwọn àfà tí wọ́n fi ń pera wọn súnfí ń dọ̀n dọ̀n dọ̀n dọ̀n ònà. nígbà tí wọ́n bá wòye sí pé orúkọ táwọn fẹ́ pera wọn yìí oríkì tó dáa ni táwọn sì fẹ́ kan ní ìwà rẹ̀ lára àpèmọ́ra ẹni lámọ́ pèsè mí dire sínú ọba sọ pé súnfí ẹ̀ńtọ́ra ayé sá ni tí mo sì ráyé sá kí ló kù sí màá àgbẹ̀jẹ̀ máa mà ní súfì lèmi náà ni nínú ọba sọ wípé ẹni tí ń mú ọ̀rọ̀ náà dógóńgó ní ń pè tẹ̀bìlì igi kí ló kù sí màá pera mi màá pera mi tẹ̀bìlì igi nì tí wọ́n bá sọ wípé ẹni tí ń jà fún mọ̀ ìsìlámíyà káàkiri ayé onípe tààwù nù kí máa pera mi èmi náà pera mi ní tààwù níní tẹ́ńbà ní àwọn kan jà ń sọ́rù díìnì tẹ́ńbà ní àwọn tí ń rẹ̀sìn lọ́wọ́ ní jẹ́ bẹ́ẹ̀ èmi náà mọ̀ pé àmì ní àǹsọ́rí náà ni bó tilẹ̀ já sí wípé tí mo bá dẹjú màá rí mú tí n bá farabalẹ̀ pé àwọn tí ń pera wọn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sọ́dì wọn náà kí n tó mọ̀ bóyá tèmi dire lóòkọ wọn tàbí tí wọ́n bàjẹ́ lórí àtọ́gbẹ́ láàrin tèmi dire àti tí wọ́n bàjẹ́ tèmi dire la máa ń bá jó kọ́ pọ̀. tí wọ́n bàjẹ́ àìbájú ọkọ̀ ọ̀pọ̀ so ó bẹ nínú àwọn àfá àwa ìtọ́gá sí pé àwọn ò tí ẹ̀ wulẹ̀ tọpinpin rárá ọ̀wọ́ pé ẹ̀ ń bá ti ráyé sá ló ń jẹ́ sí súfí ló mú wọn táwọn náà fi tẹ́rí sí i gbogbo àwọn àfá yìí ni wọ́n ní àsọ́lẹ̀ wípé tọ́ọ̀ bá ti ṣe súnà ò sí nínú ẹ̀sìn gbogbo àwọn àfáà ìní wọn lásọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀. so bó ṣe yé wọn nígbà náà lọ́rùn omi yẹn ibi tó wá yé wọn mọ́ yẹn ẹ̀rí wọn níbi tá a bá ibi tá a bá ti lọ́hùn dé ibẹ̀ ni kọ́mọ wa ti ti bẹ̀rẹ̀ ibi tá a bá gbọ̀yé dé ibẹ̀ ni kọ́mọ wa ti ti bẹ̀rẹ̀ ibi tó wá yé àwọn dé yẹn ọlọ́run ti wá pé kó wá yí àwọn àbá tó tẹ̀lé wọn these days ó ti wá yí wọn pé àgbákò ní súfì o àdánwò ní súfì o wọ́n wá fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ ní o àwọn yìí ni wọ́n wá ń gbìyànjú láti máa tàbí tàbídùn rẹ̀ àwọn ni wọ́n wá ń tọpinpin ọ̀rọ̀ ìtọ́pinpin ọ̀rọ̀ yẹn láti wá rí wúlẹ̀wúlẹ̀ tí Jésù fi eléyìí tí àwọn kan ò rí ṣe nínú àwọn ẹni tànà. ìyẹn ni àlàyé tá a lè ṣe fún ẹ tó bá wà nínú wọn sí lórí ọ̀rọ̀ Harawi lórí ọ̀rọ̀ Ibùnú Jauziya àtàwọn àfáà súnà míì kí ìsáwọn nìkan o ìlú ẹ̀ náà ló fà á tí mi náà nínú àwọn àpá ìbá ń sọ pé súfí náà lòun náà ẹbí léèrè pé kí n jẹ́ súfí ẹbí léèrè ohun tí ó wù ní pé azahid ẹ̀tọ́ra isa tí ó wù ní. and there is more to it there is more to the name Sufism on the other side of it so the other side of Sufism is what I'm explaining to you. Meanwhile, Sufism, the, the name itself, Sufism, kò sí nínú Kùránì, kò sí nínú àlìfáàbìrì Kùránì, kò sí nínú àlìfáàbìrì Súnà, kò sínú àlùfáàsì hadisi so why do we bother ourselves on it why táàsì wa sọ pé okùn la fẹ́ máa jẹ́ wọ́n ní tí wọ́n jọpọlọ á ti jẹ tó lẹ́yìn tí wọ́n jọpọlọ jẹ ètò ètò lẹ́yìn torí pé gbogbo arọ ọpọlọ yí ọmọ ni kì í the only adùn nígbà pé òun ò ti wà flẹ́ṣì sọtá àbátì ẹ̀ sọ pé a fẹ́ po kankan mọ́ra wa orúkọ yẹn gbọ́dọ̀ jẹ́ ọkọ tó níìt orúkọ yẹn gbọ́dọ̀ jẹ́ ọkọ tó ṣe kíni tó níìt tó clear tó clean kìí ṣe bí ó kọ jákujáku tẹ́ ń pè ní sufism orúkọ fìtínà orúkọ àtẹ̀wò orúkọ táwọn èèyàn ti gbẹ́bọ̀ wọnú ìsìláàmù tán ti gbé gálàdì wọnú ìsìláàmù tán ti gbé iṣẹ́ wíwò wọnú ìsìláàmù orúkọ tí wọ́n fi gbé iṣẹ́ gálàdì iṣẹ́ babaláwo wọnú ìsìláàmù ìṣirú orúkọ láwa sọ pé àwa kọ́ǹtìníù torí pé àfa àwa aráwí o oníṣúfì lòun ẹ̀ẹ́dùnú kọ́yìn ìdọ̀síyà oníṣúfì lòun làwọn náà bá wá kọ́ǹtìníù lórí tíráàkì yẹn it's an error it's an error error ni ojú ti là ojú ti là ẹ ẹ jẹ́ ń fún yín ní àpẹẹrẹ kan kó tún lè yìí dáadáa ta ló mọ̀ tó kò ṣeé gbé nínú yín kò ṣeé gbé ní ọjọ́ kan mo pósìtì ọ̀rọ̀ kan ṣé mo lè rí báyìí o ẹ tó bá oh my god mo post ọ̀rọ̀ kan mo ní ẹni tó bá mọ̀ túmọ̀ rẹ̀ mo ní ẹni tó bá mọ̀ ìtumọ̀ rẹ̀ kó ṣàlàyé ẹ̀ dòní mi ò rẹ́ni tó gbà á mi ò rẹ́ni tó gbà á mo wá fẹ́ yẹ ọ̀rọ̀ yẹn lò báyìí ẹgbẹ́ sáré wà lórí ẹgbẹ́ sáré wà mo fẹ́ yà lò níbi tọ́rọ̀ dé dúró yìí mo fẹ́ yà lò mo fẹ́ yà lò bẹ́ẹ̀ ni mo fẹ́ yà lò. Hmm. mo fẹ́ ṣe kí ni mo fẹ́ yà lò. Mm kọ́lọ́n bá jẹ́ kí n rí o ah. ọ̀rọ̀ ń yí o ah. ẹ ń wò. iṣẹ́ ibi táwọn fáà ti ṣe mísẹ́ẹ̀kì nìyẹn. ntáwọn mọ̀ pé ó jẹ́ súfí òun ni aráyé sá wọn wàá mọ̀ wípé there is other side of it mo fẹ́ kẹ́ ẹ rí yẹn ni o fẹ́ ti wá fún yín àti wá fún yín nìsín. àgbé ọ̀rọ̀ yẹn wá fún yín. Yes mo kàn fẹ́ yà lóní o ọ̀tọ̀ ni nǹkan tí mo fẹ́ lò fún tẹ́lẹ̀ ṣùgbọ́n mo fẹ́ fi kọ́ wa ní èdè Yorùbá kẹ́ lè mọ bí ọ̀rọ̀ Sufi bó ṣe kẹnu sí tẹ́lẹ̀ mọ̀ wípé mistake táwọn bàbá yẹn ṣe lọ́jọ́ náà lọ́hùn àwọn ò gbọ́dọ̀ kọ̀ntínú irú mistake bẹ́ẹ̀ mọ́ lásìkò tiwa a gbọ́dọ̀ kọ̀ntínú similar mistake yẹn mọ́ àwọn ò tó gbọ́dọ̀ máa lo àtò gbọ́dọ̀ máa pera wa ló ń súnfí mọ́ orúkọ tó délé ayé táyé òròjúmọ́ ni súnfí orúkọ tó délé ayé tó bẹ̀sìn jẹ́ oní súnfí orúkọ tó délé ayé tí ó fàyè gba ẹbọ ẹbọ ẹbọ ṣíṣe lóníranran oní tí ń jẹ́ sufism àwọn òtún wá gbọ́dọ̀ wá lajú wá lẹ̀ mọ́ kí tàlùbọ̀ wá sí kí ni kọ́ wá kó sí i mo wá fẹ́ fi yorùbá yìí bẹ́ẹ̀ fi ṣe àkàwé fún wa ní mo póòsì ọ̀rọ̀ yìí lọ́jọ́ wo ni náà mo póòsì ẹ̀ ní October ọjọ́ kẹrin ah, mi ì sábà dákọ gíríngórí kàlẹ́ndà but kíní yìí kò gbé kíní yẹn wá fún mi kò gbé wá fún mi o ok ẹ bá mánéjì déètì yẹn báwọn mo ní ta ló mọ̀ o ta ló mọ̀ kò ṣeé gbé ọba dáná sun lé pé panápaná jà kò ṣeé gbé bá dáná sun lé pè panápaná jà finú wénú gbarata ta ló máa jẹ̀ka àbámọ̀ tẹ́tìrì ẹ̀rí báwọn ta ló mọ̀ kò ṣeé gbé bá dáná sunlé pè panápaná jà finú wénú gbarata ta ló máa jẹ̀ka àbámọ̀ ọ̀rọ̀ tí mo pósì nìyẹn kò sẹ́ni kankan tó mọ̀ túmọ̀ rẹ̀ nu gbogbo yín ẹ sì ń pera yín lọ́mọ Yorùbá <laughs> ẹnìkan tiẹ̀ ní ẹnìkan ní rádaràda lélẹ́yìí wí ọ̀gbọ́ <laughs> Yorùbá ni nígbà tó ọ̀gbọ́ Yorùbá ọ̀gbọ́ Yorùbá ni tó gbọ́ Yorùbá ọmọ pé asámọ̀ ọ̀rọ̀ ni asámọ̀ ni ẹ̀ẹ́ àsàmọ̀ ni mo paroko ni mo paroko ẹni tí ó bá sì mọ ìdílé Yorùbá kò lè mọ túmọ̀ àrokò ta ló mọ̀ ọ́ mo fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ Súfì náà ni o dó ọ̀tọ̀ ní nǹkan tí mo paroko ẹ̀ sí ọ̀tọ̀ ní nǹkan tí mo paroko rẹ̀ fún lọ́jọ́ náà lọ́hùn kò ṣeé gbé tí wọ́n bá sọ pé kò ṣeé gbé àpẹẹrẹ nìsín sábà ní kí ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ntọ́pọ̀lọpọ̀ sọ ni pé kò ṣeé gbé pé ẹrù ńlá kan tí ò ṣeé gbé ẹrù ńlá kan tí ò ṣeé gbé tó wúwo gan-an ata ni kò parọ́ kò parọ́ sábà ní nǹkan ò ṣeé gbé ó wúwo kọjá gbígbé nìyí kò parọ́ òkè káwá tẹ̀wájú kò ṣe é gbé ọba dáná sun lépe panápaná jà ta ni dáná sun lépe panápaná dáná sun lépe panápaná ta ló ń jẹ́ bẹ́ẹ̀ yóò ní ọ̀dáná sunlé ọwọ́ panápaná ọ̀dáná sunlé ẹ̀ ó juná sílé nìyí ó tún wá lọ pe panápaná wá bẹ́ẹ̀ náà ni òun ló dáná sunlé òun náà ló lọ pe panápaná ṣùgbọ́n ìbáfẹ́wo níbẹ̀ láàrin kò ṣeé gbé ẹrù tí ò ṣeé gbé àti dáná sunlé pe panápaná ìbáfẹ́wo níbẹ̀ láàrin wọn òun ní lè rí sọ báyẹn sẹ́rí kò ṣeé gbé yìí tá a kú sí pé ẹrù tí ò ṣeé gbé ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni àwọn súfì ṣe dé tí wọ́n sọ pé súfì o ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ni ìràyíta tó sì já sí wípé ohun tí ń jẹ́ súfì ó yàtọ̀ sí yẹn gédégbé wọ́n kàn fi yẹn wọ́n fi wọ́n fi wọlé sáwọn àáfàá lára ni wọ́n fi wọlé sí wọn lára ni báwọn òyìnbó náà ṣe kó abẹ́rẹ́ abẹ́rẹ́ wo abere oríṣiríṣi abẹ́rẹ́ abẹ́rẹ́ covid nineteen abẹ́rẹ́ ẹgbá abẹ́rẹ́ tó sì sí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òfegè ni. wọ́n fi wá ṣe bísínẹ́sì ni ẹ̀rí tí wọ́n wọn stop abẹ́rẹ́ covid-19 nàìjíríà àwọn tí wọ́n sì hun covid-19 lọ́dọ̀ ara wọn wọ́n ti bẹ́rì rẹ̀ àmọ́ nàìjíríà wọ́n fi ń pawó lọ ni àwọn kan sì gẹ́ẹ̀sì ní pẹ̀pẹ̀ pé ah, covid-19 yìí abẹ́rẹ́ tó ní ká yìí ni àwọn kan wọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ni covid-19 náà ni. sufism covid nineteen covid sufism so a ní covid nineteen a tún wá ní covid sufism. ká má bọ̀rọ̀ lọ sí wo náà kò ṣeé gbé nínú àsàmọ̀ yìí tó bá dáná sunlé pépánápaná jà kò ṣeé gbé ní ẹnìkan tí ó ṣe dáná sunlé kò ṣe é gbé yìí kìí ṣe ẹrù kìí ṣe ẹrù lágbàlérò tí kò ṣe ẹnìkan nínú àwùjọ ó wá ṣe aburú kan pamọ́ aburú yìí òun lérò wípé ẹni tó ń ṣe sí ó lérò pé ó gbàgbé ni kò mọ̀ pé ó fi pamọ́ de ọjọ́ ọjà ni. ẹni tó wá ṣàbúrú yìí sí ọkọ̀ tiẹ̀ ni dáná sunlé pe panápaná. ok nígbà tí ẹnìkan tó ṣe aburú ó ṣe sí dáná sunlé tẹ panápaná tó wá ṣe yìí òun lérò pé òun ti ṣe gbé ṣùgbọ́n dáná sunlé tẹ panápaná máa pè ní ó ò ṣe é gbé o má lè rò pé ó ṣe é gbé o ò ṣe é gbé o tó ṣe yẹn ó ò ṣe é gbé o ló fi ń pẹ́ níyẹn ní kò ṣe é gbé. o ò ṣe aburú yẹn o ò ṣe gbé o mo bọ́ ọ ti pamọ́ o sínú kúlà ọgọ́tọ̀ ọba ti béèrè fún ìmújáde o àmọ́ ẹni tó ṣaburú yìí òun lérò kóun ti ṣe gbé ọwọ́ àgbàdo ọwọ́ á di ọjọ́ kan ọjọ́ kan ọwọ́ á tọ́ dáná sun lé panápaná. ọwọ́ àtọ̀ ṣe rí ẹni tó ń pè ní dáná sun lé pípamẹ́pamẹ́ yìí òun tiẹ̀ iṣẹ́ tiẹ̀ ni pé yóò múyàn lọ sí àárín ọjà yóò gbàṣọ lára onítọ̀hún tẹ́lí ń tẹ̀ pé tẹ́ múyàn lọ sí àárín ọjà tẹ́ ń gbàṣọ ní ara rẹ̀ ojú ó ti onítọ̀hún ó sì àmọ́ wá gbogbo ọ̀nà kọ̀rọ̀ tí ó gbà sá lọ tí ó gbà sá sí so tó bá ti wá lọ sá pamọ́ sí kọ̀rọ̀ ẹni tó gba aṣọ lára egèrègbè náà yóò tún wá lọ mú aṣọ yóò tún wá dàbò la pé gbà gbà gbà gbà má bínú sá má bínú gbà sá má bínú irú ẹni bẹ́ẹ̀ ni máa ń pè ní dáná sunlé pèpànápaná sọ pé ilé tẹ́nìkan bá gbiná sí ilé nìsín àbójúná sí oko àbójúná sí mọ́tò tó tó wá dá sí pé the same person náà tó tó wá ń fóònù àwọn panápaná pé ẹ máa bọ́ ó ẹ̀ẹ́dẹ́ ṣe fáyà ó fáyàfáyà come quickly ó come arrest us sí ó come arrest us sí ó òun ló juná bẹ̀ òun ló tó wá ń pe òṣìṣẹ́ panápaná àmọ́ kìí ṣe ní gangan lágbà léwò láàrin bí kò ṣe wípé ẹni tí ó mú ẹni tí ó mú yàn lọ sí àárín ọjà tàbí ibi tẹ́rò bá wà yóò wá gbaṣọ lára ẹ̀ yóò já sí hóhò yóò ní ẹ wò ó ẹ wá wẹ̀sìn rẹ o ò ní ní hóhò yìí ó nígbà tó dúpọ̀ wá tó ń tọ̀ nǹkan ní àlọ́ bá padà ṣe gbà má bínú pé mo mo tó àṣírí rẹ so kò ṣeé gbé yìí ó ti wá ṣe aburú kan tí dáná sun lé pe panápaná lọ́wọ́ ó ti wá gbàgbé whereas orúkọ tí dáná sun lé máa ń pè ní ó ṣeé gbé o kò ṣeé gbé. ọwọ́ àdìran tó láàrin wọn kò ṣeé gbé sájàrí ni pé òun ọ̀bàjà ni òun ó ṣe gbá ni òun ó ṣàwo ni dáná sunlé pé panápaná wá ń rẹ́rìn pé ó ti jókòó ara rẹ̀ jẹ́ jókòó ara rẹ̀ jẹ́ abẹ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ ọ̀hún abẹ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ ọ̀hún ẹnìkan bá dé ó kọ tiẹ̀ wá ń jẹ́ finúwénú finúwénú yìí tó wá wù wípé a dáná sunlé pé panápaná ìwọ ló jẹ̀bi àá ìwọ ló jẹ̀bi ní finúwénú yìí tó bá ń kó òbò dáná sunlé ní bá ń kó òbò ló bá ń kó òbò ọgbàrá ta gan ló bá ń kó òbò at the end of the day dáná sùn lépe panápaná wá ní ìwọ kò ṣe é pé sọ̀rọ̀ tí kò ṣe nǹkan báyìí sọ̀rọ̀ tí a kò ṣe gbé bá ní tòun bá a tòun bá òun ọ̀dà jọ̀ọ́mọ́bìnú jọ̀ọ́mọ́bìnú obìnrin jọ̀ọ́mọ́bìnú ìníbọ̀ ọjà mọ́ ìníbọ̀ ọjà mọ́ finúwenú wa gbọ́ pé kò ṣe é gbé ń bẹ dáná sun lépe panápaná bá ní a tó ń bá wọn ẹ́ ṣó yẹ kó ọbẹ̀ ẹni tó ṣe báyìí ẹni tó ṣe báyìí ẹni tó ṣe báyìí kò ṣe é gbé níwò ọ̀rọ̀ orí bó ṣe róhun àṣírí ìhun ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ò fi èdènú ni kò yẹ kó ń bàjà ó yẹ kó mọ sá pé dáná sunlé dáná sunlé how are you ṣé dáadáa ló wà ilé ti mélòó tó dáná sun ó yẹ kó mọ sani so àrokò ni o kò ṣeé gbé bá dáná sun lé ṣe panápanájà finúwénú gbarata finúwénú gbarata ta ló máa jẹ káàbámọ̀ finúwénú ni finúwénú ni torí finúwénú ò wípé kò ṣeé gbé tòun para ta fún abẹ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ dáná sunlé so ìtumọ̀ ẹ̀nu o ẹ̀jẹ̀ abàdàn sọ̀rọ̀ ló ń sún fi so na kò ṣeé gbé yìí a pè ní ambiguous word a pè ní ambiguous word ọ̀rọ̀ tó ní pọ́nna pọ́nna bẹ̀ ni wípé ó ṣeé túmọ̀ sí ẹrù tí ò ṣeé gbé ó sì ṣe é túmọ̀ sí nǹkan àṣepamọ́ tí ò dáa tí wọ́n bá yẹn fi pamọ́ dọjọ́ dọjọ́ tí wọ́n rè lórí ìkọ́ tí wọ́n bá ń pe ẹnìkan ní kò ṣe é gbé inú rí àmọ́ ẹ̀dùn pé yes èmi ò ṣe é gbé ah èmi tàǹtọ́ bẹ́ẹ̀ tàǹtọ́ bẹ́ẹ̀ ni ah èmi ò ṣe é gbé ibi tí mo dé yìí ah ibi tí mo ibi tí mo kàǹkà dé yìí à ibi tí mo lóòrìn dé yìí à tàǹtọ́ bẹ́ẹ̀ inú rẹ̀ ọmọ dùn sáńpẹ̀ ní kò ṣeé gbé inú rẹ̀ ọmọ dùn kò mọ̀ pé kò ṣeé gbé tí wọ́n ń sọ yìí ìtumọ̀ ẹ̀ ní wípé ẹni ibi ni ó ṣe nǹkan burúkú pamọ́ táwọn ò lè gbàgbé láíláí táwọn ó padà fi táwọn ó padà gbẹ̀san lára rẹ̀ oh god jẹ́gbọ́n tí mo wí yé kò ṣeé gbé ìtumọ̀ tí wọ́n pè fún ni pé big man big man kò ṣeé gbé ni o mr kò ṣeé gbé òun mọ̀ túmọ̀ sí big man pé ẹnìkan kan ò lè gbé òun jẹ́ mọ̀ túmọ̀ sínú lọ́dọ̀ tiẹ̀ bọ̀t àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn kan ní wọ́n sọ ní kò ṣe é gbé wọn wọ́n wá tàn wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní pé èèyàn ńlá akin èèyàn akíkanjú ènìyàn tí ara wájú ò lè bá ara wájú ò lè bá so kò sí ní pé orúkọ òun orúkọ ẹ̀sìn ni orúkọ tí ó fi òun ṣẹ̀sìn ni torí pé ìtumọ̀ míì fún kò é gbé ni pé ẹni tó ṣe aburú tí wọn forí wọ́n padà lára rẹ̀ wọn ní kò é gbé gbogbo tẹ́ bá ka ìwé tẹ́ ń pè ní ìwé kò gbogbo ẹ̀yin tí ẹ bá ka ìwé kò ṣeé gbé ìwé kan ni tí ta kà ń jọ̀hún nígbà wà secondary school so ẹ bá kà yóò sì mọ yóò mọ̀ pé yes kò ṣeé gbé nínú ìwé yẹn ó ń forí sọ ìtumọ̀ kejì ni. so àwọn sufi dé wọ́n ní sùmọ̀ ni kí ni ìráyé sá gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ṣe pé nìkan ní kò ṣeé gbé tí túmọ̀ sí wípé ẹni tí ó tóbi débi pé ẹnìkan kò lè gbé ẹnìkan kò lè bá wí tó sì já sí wípé èròǹgbà wọn ni wípé ìwà aburú ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwà aburú ọwọ́ ẹ̀sìn rèé àwọn padà ti sán lẹ́sàn lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ náà ni sufi ṣe jẹ́ láàrin wa wọ́n gbé sufi wọlé sí wa lára wọ́n pè ní ìráyé sá wíárà ìbọ̀rìṣà kan ní jẹ́ sùúfì ìbọ̀rìṣà ìṣẹ́bọ ìdíkèfèrí ìdí ọ̀ṣẹ́bọ ìdí mùnàfìkì ìdí oníbídíà ló kún kẹ́kẹ́ sínú ohun tó ń pè ní sùúfì bọ̀t àwọn àfa ìṣáájú ìtumọ̀ ìráyé sá tí wọ́n fún sùúfì yìí làwọn rí kó ṣe yẹ kú ara tàwọn ni wọn ò fi kọ́ ọ́ fáwọn èèyàn làwọn náà fi gbà pé ẹ̀gbọ́ àpèmọ́ra ẹni la máa ń pe tèmi dire àpèmọ́ra ẹni la máa ń pe tèmi dire ló fà á tí àwọn àpáàpọ̀ kan bẹ́ẹ̀ tí wọn ò tètè já sí tí wọ́n fi ń pera wọn ní súfì. ṣùgbọ́n lẹ́tà afẹ́fẹ́fẹ́ àríkùrò adìrẹ o ètò ń jẹ́ real sufism apàdàwà á rí i pé ah, ọ̀ràn ni o àkòyá ibi ni o àkòyá ibi ni sufism o apàdàwà á rí i so ohun tó ṣẹlẹ̀ nìyẹn o àfàwà zekulẹ̀ ṣàfi kọlọ̀njá rí yín pẹ́ lórí dáadáa o àti gbogbo ẹ̀yin àfàwà yòókù àtẹ̀yìntẹ̀ jẹ́ senior wa àtàkẹgbẹ́ wa ọlọ́wọ́ ṣe àlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa o èmi ọ̀bẹ nìkan ja èmi ọ̀bẹ nìkan bínú o àlàyé là ń ṣe fún wa o sì yé now nínú ọ̀rọ̀ tí a tún wá fẹ́ gbọ́ láyé ohun ẹ máa gbọ́ o. Mm. ẹni tí àwùjọ ń pè ní ẹ̀mí ti wòye bàbá ń sọ ń bẹ gbàdá sọ̀rọ̀ sí fíìmù ló ti bẹ̀rẹ̀ wọ́n ń lọ sọ̀kò ẹ̀rọ ń lò torí kòtùn káhánà ìdá òhà azot àlèkòlé bàbá ń sọ ìyẹ́rẹ́ ọ̀nà kan ní ìlú. náà máa gbọ́ orin ọlọ́kàsí sábà náà fi máa jó àmọ́ náà ilé ìsọ̀lẹ̀ àgbà ìràwá ìmáyìí ìwú náà wo mìnàkà lọ́wọ́ sáwọn yà kan yàtọ̀ yàrá tó wà nínú àwọn àwọn jẹ́ra ẹ̀

kánẹ́tì ìtìdá òhá azuhud alikuli ìbẹ̀rẹ̀ sufi ìbẹ̀rẹ̀ rẹ̀ ó jẹ́ kí ni ìráyé sá pátápátá ohun tí wọ́n fi wọlé sáwọn àfáà láàníyẹn o ohun tí wọ́n fi wọlé sí wọn láàníyẹn o kánẹ́tì ìtìdá òhá. Eh, azud alikuli á padà kan tí wọ́n kà yẹn o mo kàn fẹ́ kẹ́ ẹ di pẹ́ǹtì yẹn mú ni o pé gbogbo àlàyé tí mo ṣe pátápátá lẹ́ẹ̀kan yẹn ṣe rí pé ẹ ti rí justification báyìí wípé ìbẹ̀rẹ̀ súfì gbára ìbẹ̀rẹ̀ gangan ntó bẹ̀rẹ̀ ní kíni ìráyésá ìráyésá ni wọ́n pe sufism fáwọn àbá wa làwọn náà fi ríra wọn gẹ́gẹ́ bí olùráyé sá ní fi ń pè mára wọn òkè ẹ̀gá túbọ̀ mi. ìwádìí náà ń tẹ̀lé ó ní ìyáàbùnà ọkọ̀ ìyàtọ̀ ìpìlẹ̀ ẹ̀kọ́ sọ̀tà ó lànà àwọn èdè àwọn òkà ṣe òtọ́ ìka ni òtọ́ ìbà ni ó lànà àwọn yóò olùdó ìkìtà àbàdì sọ̀nà ó ní

tẹ̀gọ́bà ní ìsìn in tí sheik zikulẹ́tì àti kà yẹn á wà á kà ní ìsìn ó yẹ nwoke wọ́n ka nǹkan kankan tí wọ́n kà ni ó yẹ ki sheik zikulẹ́tì ó yẹ kí wọ́n ka nǹkan kankan jáde nínú àwọn tí àyẹ̀ tí wọ́n kà èmi àbáwọn gbé bọ́ọ̀tà lódìdí báyìí nígbà wọn gbé bọ́ọ̀tà lódìdí. àgbé hmm. bọ́ọ̀tà Hmm. ọ̀rọ̀ tí wọ́n kà yẹn nínú tẹlifís iblis tẹlifís iblis ti ibùnú dáúsí sọfúà one ninety nine ló wà àfáàwà abdulrahman ọmọ ali ọmọ Muhammad al faraj òun tira naa naa tírà náà tí àti ká o ibi tó yẹ kí wọ́n kàdé wọn kàdé bẹ́ẹ̀ o àìsí kàdé bẹ́ẹ̀ yẹn fìtínà ni o wàláì fìtínà ni ẹ ibi tá a fà kà bọ́ta lẹ́ẹ̀kan la fẹ́ ká yìí ọ̀rọ̀ tí wọ́n kà tó jẹ́ ọ̀rọ̀ àáfàá ebúnú jáuzi àákà ọ̀rọ̀ tí wọ́n kà tó jẹ́ ọ̀rọ̀ junaid imam ali junaid alibagidadi akàwù náà ẹ máa alibabu ali ashiru. tọ́pìkì kẹwàá orí ọ̀rọ̀ kẹwàá fi zikiri tẹlifíìsì yìí aláṣùfìyà orí ọ̀rọ̀ kẹwàá dálé ọ̀rọ̀ nípa bí èṣù ṣe da bó ṣe tan àwọn oníṣúfì jẹ méjúmù láti zohad nínú agbo àwọn aráyé sá orí ọ̀rọ̀ kẹwàá nípa ìtànjẹ èṣù lórí sùfíyà minjumulati zuhad minjumulati azuhad nínú agbo àwọn olùráyísá ìyẹn ni wípé ó ti hàn sí àfàwà ibùnú jàùzíyà eh, ibùnú jàùzí wípé èṣù èṣù láàlú ògiri òkò èṣù láàlú ògiri òkò ó ní oríta ó lọ́wọ́ sí súfí ní agbo àwọn wo àwọn zuhad kọ́ọ̀lù kọ́ọ̀lù alimusonif ẹni tó kọ tírà yìí ìyẹn àfàbà ibùdó jẹ́ sí ó ní àsùnfìyà min jumlati zuhad ó ní sẹ́ni sẹ́ńpẹ̀ ní sùfíà o ní agbo àwọn aráyésá wákọ̀ ní zakari náà tẹ̀lébíìsà ìbìlís àlà zuhad akúkú ti mú wá sínà sí wa ète èṣù lórí àwọn aráyésá ọ̀hún nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń bá bọ̀ nù tí àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nà tí èṣù gbà wọlé tọ̀ àwọn aráyé sá lára tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé wọn ò gbọ́ ìtumọ̀ ìráyé sá wọn ò gbọ́yé wọn ò gbọ́yé wọn ò gbọ́yé ọ̀nà àìgbọ́ ìráyé sá àwọn yẹn yé gangan ni ọ̀nà tí èṣù gbà wọlé sí wọn lára ó wá ní ní ìsinyìí àwa fẹ́ sọ ti ọ̀nà tí èṣù gbà wọlé sí èṣù súfì gbà wọlé sí inú agbo àwọn aráyísá èṣù súfì ọ̀nà tó gbà wọlé sí kí ni o agbo àwọn aráyísá ó ní ilá àna súfì yá ó ní bí kò ṣe pé àyàfi pé wọ́n tẹ́ǹpẹ̀ ní súfì o ìǹfàràdú anizuhad ó ní yàtọ̀ tí ń bẹ láàrin àwọn aráyé sá tá a ti mọ̀ tẹ́lẹ̀ àtàwọn súfí òkè tẹ́sù gbámú ó ní pé àwọn onísúfí yìí àwọn dádúró lọ́tọ̀ sí àwọn aráyé sá ìsìfáàdín pẹ̀lú àwọn ìròyìn kan wà àhàwáàlín àti àwọn ìṣesí kan wọ̀tàwọ̀sàmú bìsìmẹ́ẹ̀tìn wọ́n sì ní àwọn lógò wọ́n ní àwọn lógò àwọn àmì lára ní àwọn súfí. fàtájínà ìlà ìfọ̀rọ́dì bìsíkiri fún wípé àwọn súfí àwọn ní àwọn ìròyìn kan lára àwọn ìṣesí kan lára wọ́n tún ní wọ́n tún ṣe àwọn àmì kan sára wọn ó wá yẹ ká ní bùkátà sí ká dá wọn yà lọ́tọ̀ kó lábẹ́ aráyé sá oh my god ọlọ́mọdé agbọ́rọ̀ yìí dáadáa o àfà ibùnú jàùzí ó ti sọ̀rọ̀ àwọn oní zohad nínú tí àyè síwájú ó wá fẹ́ sọ ọ̀rọ̀ àwọn oní súfí ó lòdì dandan fún òun kóun mọ̀ọ́mọ̀ tíìtì ọ̀rọ̀ àwọn oníṣúfí lọ́tọ̀ kó o mọ́ gbà pé ìgbà tó ń ti treat ọ̀rọ̀ àwọn zuhad yẹn kọ̀rọ̀ ti yanjú kè yanjú torí pé àwọn tó ń pera wọn súfì àwọn ní àwọn ìròyìn kan wọ́n ní àwọn ìṣesí kan wọ́n ní àwọn àmì kan lára tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé a máa bùkátà sí ká dá wọn yanrí lọ́tọ̀ sọdí pé wọ́n ti ń dọ́gbọ́n yọ súfì fóònù tara zuhad hmm. wọ́n ta sọ́wù fún tasọ́wùfù o tori kọ̀tùn ojú ọ̀nà kan ni káànà ìfìdá òhá àzúwù àlèkùlì ìráyé sá pátápátá ló jẹ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀mọ́ gbọ́ o ìráyé sá pátápátá ló jẹ́ bẹ̀rẹ̀ Súfì gẹ́gẹ́ bí a ti sọ síwájú wípé wọ́n á sọ pé àwọn tó bá ráyé sá ní máa jẹ́ Súfì òkè ajá pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìráyé ló ń jẹ́ bẹ́ẹ̀ ohun tí wọ́n pè nìyẹn fún mọ́ tàràkàsọ́ alimuntasibuna iléyà bìsìnà wọ́rọ́ks lẹ́yìn náà àwọn tí wọ́n ń fara wọ́n sì sí súfí ìyẹn àwọn tí ń pera wọn ní súfí wọ́n wá lọ dẹwọ́ wọ́n dẹwọ́ wọ́n mú ẹ̀dẹ̀ wá pé a máa gbọ́ mísíkì a máa jó o kí làwọn oṣù tí àsìkò sí ń ṣe àwọn náà ń gbọ́ mísíkì wọn tó ní tẹ́ńbàlú olórin ìsìláàmù olórin áàní ń èso olórin ìsìláàmù olórin súfì ni wọ́n gbogbo wọn ní kọrin lónìí gbogbo wọn ni wọ́n tó fàmọ́là ilé ìhùntù láàbò àfihàn nígbà tó wá di pé àwọn tí wọ́n pera wọn súfì tí wọ́n dẹ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ara wọn tí wọ́n dẹni tí ń gbọ́ mísíkì tí wọ́n dẹni tí wọ́n ń jó wọ́n ń jó jìtá wọ́n ń jó bàǹdírì wọ́n ń jó bẹ̀bẹ̀ wọ́n ń jó eh, kíntùnì wọ́n ń jó ṣẹ̀kẹ̀rẹ̀ oríṣiríṣi ìran musical instrument tó di pé wọ́n ń jó ah! wọ́n ah, àti gbẹdẹmukẹ́ ń bẹ́nu ẹ̀sìn báyìí fàmálà ilé ń tò láàbò àkìrọ̀ mìíràn àwa àwọn akẹ́kọ̀ọ́ tí ń wá ọ̀run àwọn tí ń wọ ọ̀run nínú àwọn masses nínú àwọn méjì nínú àwọn ọ̀pọ̀ èèyàn àwọn èèyàn tí wọn ò ní mọ̀ ah, àwọn tí ń wálé kìámọ̀ ni wọ́n bá yá a súnmọ́ wọn lè má yẹ̀dẹ̀ àrúnàwú mina tazahud nítorí wípé wọ́n ń ṣe àfihàn táwọn ráyé sá tó sí bí wọ́n ṣe ń jó ijó dìdìrín náà tí wọ́n ń jójó à mo fẹ́ rántí orin kan ni tí wọ́n gbójú ọmọ yìí jọ ìyá rẹ̀ orí ní ọmọ yìí jọ ìyá rẹ̀ orí ní ìyá ń ọmọ ń ṣe dàgídàgí o ọmọ yìí jọ ìyá rẹ̀ àbí ni àwọn tó ń wọ nínú àwọn aráàlú ẹjá sì sọ́dọ̀ àwọn pípù yìí náà tó ti bí wọ́n ṣe ráyé sáì náà wọ́n mú jó wàmọ́lá ilé ń tò lábùdú níyá bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n ń wá ayé náà àwọn náà bá tún darapọ̀ mọ́ àwọn Sufi lima yàrá ọ̀nà ìdáhùn mina rọ́há wàlá látara ohun tí wọ́n rí lọ́dọ̀ wọn pé à fàájì ń sàn ní àtẹ̀rẹ́ ń bẹ báyìí àbẹ́ẹ̀rí báwọn mú àwọn Sufi wọ́n mú orin àtijó wọ́n mú wọnú ẹ̀sìn wọ́n kílèmù páwọn fẹ́ ráyé sá àwọn tí wọ́n fẹ́ ráyé sá nínú àwọn èèyàn wọ́n bẹ̀tàn wọ́n súnmọ́ wọn àwọn tí wọ́n ń wulẹ̀ ń wá fàájì fàájì ń sàn àwọn náà darapọ̀ mọ́ wọn ó nítorí náà falabuda mẹ́ńkàṣìfì tẹlifíṣì ìdírísà àléhìn fi tọ̀rí kọtìlìkọ̀ọ̀nù ó lọ́wọ́ àdìdẹ́dọ̀ fún òun ìyẹn àpá ibùdó sí láti ṣí ojú láti là wọ́n lójú nípa ọ̀nà tí ṣe ìtọ́ni ìgbà kó sí wọn lára lójú ọ̀nà wọn wàlá yẹnka ti fò dáàlìkà ìlà the kashfi asli àbí ìtọ̀rí ikọ̀ wọ́n wá ní kò sí bá a ti wá lè wá yanjú ọ̀rọ̀ náà kò sí bá a ti wá pa bìyàbìdún ẹ̀ tá a sì tá a ṣàlàyé àwọn ọ̀nà tí ṣètọ́ni gbà bá àwọn oṣù fímú àti ká lọ síbi ìpìlẹ̀ ojú ọ̀nà wọn wà fúrú ìhá àti àwọn ẹ̀ka ọ̀nà wọn wà ṣàrìhí òmùrì há ká sì ṣàlàyé àwọn ọ̀rọ̀ wọn wà lọ́wọ́ àlèmúwáfi lè sọ̀wá ọlọ́run ọba lọ́ba tí máa fi ní ṣe kòǹgẹ́ o ké àfáà ti dúró ń bíbà yìí tiwọn o ó sì yẹ kí wọ́n kẹ́lé mọ́ àfáà tó wá ní fọ́tìlù ìpín ọ̀rọ̀ kan tún rèé o kọ́ọ̀lá alimusọ́nífù òǹkọ́síra ó sọ pé kánẹ́tì ní sígbà tí zamani rasuli láìsọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwòsánlám ìlànà ìmọ̀ẹ́lì wọlé islam àfàwà ibùnú jẹ̀wò ti sọ wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lásìkò òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam tọ́lá fẹ́ pe àwọn èèyàn tí wọ́n fẹ̀ lánàá dì wọ́n máa ń fi wọ́n tì sí mẹ́ni àti ìsìláàmù fàyùkọ́ọ́lù wọ́n máa pè yàn pé mùsùlùmún wa múùmìnù mùsùlùmún wa múùmìnù mùsùlùmí àti mùmìnì ní máa ń pe àwọn èèyàn àwọn sàábé lójú ayé àlejìwa Muhammad sallallahu alayhi wa sallam ok olùwà sọ wípé ṣé mo mọ̀ pé wọ́n ni kò yí ọ ni o ò lè jẹ́ mùsùlùmí súnà ló fi jẹ́ mùsùlùmí súnà nẹ́bì ló fi jẹ́ mùsùlùmí Suna nẹ́bì ló fi jẹ́ mùmìnì so wọn ò wulẹ̀ ní ìdí kan tí ò ní àálù súnà gbà yẹn fọmọ hadafa ismu zahid wa abid lẹ́yìn ìgbà tí àsìkò àwọn sàdé wa lọ tán tẹ́sí mọ́pọ̀ àwọn èèyàn ní mùsùlùmí mùmìnì náà bá dá orúkọ míì sílẹ̀ fáwọn èèyàn náà máa ń pè wọ́n ní zahid wa abidu zahid wa abidu lọ́ba di pé wọn ò pa àwọn èèyàn ní mùsùlùmí mọ́ wọn ò pè wọ́n ní mùmíní mọ́ wọ́n máa ń pè wọ́n ní aráyésá olùjọ́sìn aráyésá olùjọ́sìn bí ẹni táwọn tó lọ lánàá bí ẹni táwọn tó lọ lánàá wọn ò ráyésá bí ẹni kí wọn ò jọ́sìn wọn bá tún lọ gbé ọkàn bọ́ọ̀ta fún mọ̀nàṣà àtìwá àmún lẹ́yìn náà làwọn èèyàn kan bá dìde o ta aláàfù bí zuhudi wà tá àbùdù làwọn yẹn bá tún wá lọ́mọ ìráyésá lọ́rùn wọ́n lọ́mọ ìjọ́sìn lọ́rùn fàtàkàlàó ànìdúnìyà wọ́n wá yọra wọn fódákù nú ọ̀rọ̀ ayé wà ń kọ́ta àwọn ìlànà ìbáàdà wọ́n wá lọ dúró ti ìjọsìn pọ́nbélé wọ́tàkàlù fìdá nìkan sọ̀rí ikọ̀ wọ́n wá lọ mú ojú ọ̀nà kan níbi ìyẹn tàfàràdù bíyà tó dá pé ọ̀wọ́ wọn nìkan ni wọ́n ń tọ́jú ọ̀nà yẹn wọ àkàlákọ̀n àti àwọn ìwà kan kàkàlàkù bíyà kí wọ́n fi ń ṣe ìwà wù tí wọ́n bá ti tí wọ́n bá ti sọra wọn di ẹni tó yọrọ ẹ̀fọ́dá kù ní ọ̀rọ̀ ayé tí wọ́n súnmọ́ ìjọsìn nìkan sọ wọn wá lọ yan ojú ọ̀nà kan tó ga sí wípé àwọn náà ni wọ́n ń dá wọ́n ń dá jẹ wọ́n wá ń lọ mú àwọn ìwà kan àwọn náà ni wọ́n ń wu àwọn ìwà náà wọ́rọ̀ àwọ̀ àna awàlàmọ̀nì fọ́radà bí yìí wọ́n tún wá lórí wípé ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dá dúró bèèké mọ́tì láì subhanahu wa ta'ala tó kọ́kọ́ dá dúró pẹ̀lú pé kó máa ṣe bọ̀ ìsìn kó máa ṣiṣẹ́ sísìn ọlọ́wọ́n ọba àlekè ọlá nígbà bẹ́ẹ̀tì yìí alharam ní kaaba rọ́jùgún ọkùnrin kan ní yùkọ́lù làwù ṣúfà wọ́n pe ọkùnrin náà ní ṣúfà wásìmùwù àlègáwùfù ẹ máa wù bí mo ṣe kọ́lọ̀ rẹ o hmm, ó ní ìdí kọ́mẹ̀ntì ni o so wọ́n wá wò pé ọkùnrin kan ń bẹ níjọ́ òun àná kánàbì tó dé wọ́n ń pè ní ṣúfà orúkọ rẹ̀ ní gáúsù ọmọ múrù fantasabu ilé yìí wọ́n bá ní ẹ̀gbọ́ ẹjẹ́ àfira wa sọ́dọ̀ ṣúfà lèmùsáàbà hasim ìyáhù fìlẹ̀ǹkìtọ́ ila Allah subhanahu wa ta'ala nípa pé wọ́n fira wọn jọ ṣúfà wọ́n fira wọn jọ arákùnrin tó ń pè ní ṣúfà nípa pé níbi dídúró ti ọlọ́run pátápátá fásitàmáwò bíi sùfíyà ní bá fi pèrè àwọn ní sùfí tọ́ àwọn sùfí wọ́n ni wọ́n wọlé ayé títí nígbà tí wọ́n fẹ́ yọra wọn fọ́dá kúrò ní ọ̀rọ̀ ayé wọ́n wá lọ fi wọn tìsọ́dọ̀ ọkùnrin kan lásìkò ìgbà ìmọ̀ kan lásìkò ìgbàjà ìlíyà ọkọ̀ ẹ̀ jẹ́ súfà ọkọ̀ ẹ̀ gẹ́gẹ́ ni gáúfù wọ́n nítorí pé gáúfù yìí arákùnrin yìí ó yọrọ ẹ̀kọ́ dákò nú ọ̀rọ̀ ayé pátápátá ó wá ní ojúṣe kan pàtàkì tí wọ́n ṣe ní kàábà bí kò tún kàábà ṣe bí kò fún àwọn èèyàn lómi mu àwọn tó bá wá ṣe hajj kò wá ṣe bísẹ̀sì tara tiẹ̀ mọ́ pàápàá òní á ah, ẹ̀jẹ̀ á máa bá arákùnrin ìjó kọ pọ̀ so ẹni tí wọ́n bá jó kọ yẹn ọkọ rẹ̀ ń jẹ́ súfà wọ́n bá ní ẹ̀jẹ̀ á bá jó kọ pọ̀ làwọn náà fi wá jẹ́ sùfí sùfí ẹ̀ wọ́n fara wọn tì sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ súfà ẹni ló tún wá ń jẹ́ ọgbẹ̀ kẹ̀kẹ́ ní àlìkáwọ́fù so ìdí nìyẹn tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ní sùfíà now ẹ rí wípé àwọn súfì ní ìsìn wọn ò rí ẹnìkankan nú àwọn sàádé tí wọn fi ara wọn tẹsí lọ́dọ̀ bíi Abubakar bíi Umaru bíi Usmanu bíi Ali wọn ò rí sàádé kankan tó nítumọ̀ sí wọn àfitani gáúsù ọmọ múrù tó sẹ̀mí nígbà táwọn ẹbí ò tí dé lásìkò jàìlíyà so ẹ lè fira yín tì sọ́dọ̀ rọ́jùlún jàìlí rọ́jùlún jàìlí tó sì jà sí pẹ́ nìyí kò sí lórí mọ́ní àjùsùn náà nẹ́bí ọ̀wọ́ pé ó mógún tó kàá bà ó mógún tó kàá bà ọ̀pá bísínẹ́sì tì omukú tó kàábà sáàwárí làwọn sàábé tó mukú tó kàábà ni sáàrí làwọn sàábà tó mukú tó kàábà ni sẹ́ẹ̀rí pé ẹni tó bá sọ pé òun fẹ́ lẹ̀ mọ́gìrì ju ọmọ lé lọ yóò gàn pamọ́ bẹ́ẹ̀ ni ìdí táwọn oníṣúfí ṣẹ̀fẹ̀ ní pírọ́blẹ́mù nìyẹn rọ́júdú ń jà ìrí òun ni wọ́n ń bá jó kọ́ pọ̀ ni jàìlíyà ni òfin tán lára oṣùfí ni jàìlíyà ti pọ̀ lára wọn kí ni jẹ́ jàìlíyà alikufur wa shirik alikufur shirik ló ń jẹ́ jàìlíyà ẹ wá ń lọ bá súfà yóò kọkọ̀ lẹ́tí wá ń pèrè ayé ní súfí. ẹ̀yìn kan náà lẹ wípé ìráyé sá ìráyé sá ló tì í lọ síbi kí ẹ máa jẹ́ súfí ohun tó mú káwọn àpá ò ṣe kí ni ohun tó mú kí àwọn àpá ò tẹ́wọ́ báyìí nìyẹn whereas jàìlíjà ń jẹ́ súfí torí pé ẹ̀ńtẹ́ ẹ bá ẹ̀ńtẹ́ ẹlẹ́ ẹ bá dé kọkọ̀ ní ìsìn rọ́júlú ń jàhìlì ni rọ́júlú ń jàhìlì jàhìlì lọ̀gá jáhìlì yàtọ̀ ń bẹ láàrin jáhìlì àti jàhìlì tẹ́lápìyàn ní jáhìlù ìtumọ̀ ni ẹni tí ò nímọ̀ pọ̀tàbápìyàn ní jáhìlì à ìtumọ̀ ẹni pé kèfèrí torí tí ń pè ní àlìjà ìlíyà ó ní àìmọ̀ kan àìmọ̀ ọlọ́run ní ọ̀kan ṣoṣo ní ń pè ní jáhìlíyà ẹ wá rí èèyàn bá tí ó láyé yín ibi táyé yín tàbí ẹ̀yọ́ súnfí àfirọ́jú ló ń jáhìlì ẹni tí ò ní orí kankan báyìí ní Islam ẹni tára bí òròyìn rẹ̀ tọ́lọ̀ wọn òròyìn rẹ̀ àwọn lárúbáwá náà kàn mọ̀ pé lásìkò gbàjà ìlí o ọkùnrin kan bẹ tí ń jẹ́ súfà orúkọ ẹ̀ ní jẹ́ gáútù ẹ̀ sì táwọn súfì náà ní máa ń pera wọn ní gáútù wọn ní gáútù sàmáà gáútù zàmáà ní àti baba ńlá wọn orúkọ bàbá ńlá àwọn oníjẹ gáúsù orúkọ bàbá ńlá àwọn oníjẹ gáúsù ẹ ń bá gòkè àgbà tán pátápátá inú sùfí ẹ mọ̀ gbọ́ tó mọ̀ pé rẹ̀ ní gáúsù irú dígìlá àtẹ̀gbẹ̀rẹ̀ ní ìsìn wọn máa ń pè ní gáúsù síta bá ńlá àwọn tó jẹ́ jà ìdí ní ń bá dúró kọ́ pọ̀ now ìsìnkú lùdọ̀ sí wa sọ ẹ̀ ní ìsìn sọ wá dè fún sùfí ní báyìí kò gbè fún súfì wọ́n jẹ́ ká mọ̀ wípé nípìnlẹ̀ o mùsùlùmí mùmìnì náà mà wọn sàábé sí kó tó di pé àwọn èèyàn ṣàfojú ràn wọ́n bá ń ṣèǹdì ọkọ̀ lọ́ba di záídù ábídù kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n bá sọ̀rọ̀ àwọn di súfì so láti inú tẹ̀lifíṣù ìfìlíìsì ibùnú ìjáwó sí ìgbẹ̀nìyàn báyẹn ọ̀rọ̀ míì táàfà tó wá kà nípa àfà wa Junaid Junaid ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n sọ ọ̀rọ̀ yìí wà káàkiri nù tíà ó wà káàkiri nù tíra so ọ̀kan nù tíà yẹn wá rè miftahu lijanna fil ihtijaji bi sunna miftahu lijanna fil ihtijaji bi sunna ẹni tó wá ṣe eléyìí ni ọmọ kéwu àfàwà junaid ẹni yẹn ni abdulrahman ọmọ abubakar asuyuti àfàwà suyuti ó jẹ́ akẹ́kọ̀ọ́ fún àfàwà junaid ẹ̀gbọ́n nǹkan tá àfàwà junaid sọ o wàkọ́ọ̀là àlè junaid junaid sọ pé àtúrùkù kúrùmù ha gbogbo ojú ọ̀nà tí ń bẹnu ojú ọ̀nà súfì kúlù ha masduda gbogbo ẹ̀ pátá ni wọ́n ti ti pa alàlẹ̀ kálíkì fún gbogbo ẹ̀dá pé má nógun èrìà ni o má lọ ọbẹ̀ o ilá àlámànìkìtàfà asàrà rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ti gbogbo ojú ọ̀nà túrúkùtù tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ pa mọ́ gbogbo ẹ̀dá àyàfi ẹni tó bá fẹ́ tọ ojú ọ̀nà nídìíwá Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni wípé tó o bá ti wà ní súnà àlẹ́bí o lè wá máa pèrè ní kan o lè máa pèrè ní súfì kan torí pé àgbọ́yé súfì náà ni pé olùráyé sá ni ọ́ ok ó tún sọ pé mọ́làmíyà fàdìlẹ̀ Kùránì ẹni tí ó bá háàlù Kùránì alhadith tí ó sì sí nínú àwọn tí máa kọ àdíìsì láàyò kúta dàbí yìí àyí máa sọ ọ́ di pàpọ̀ ọ̀la ìmáàmù Junaid ó tún sọ pé man lam yahfazil Qur'an ẹni tí ó bá Qur'an sórí wọ́n lam yakutubi alhadith tí ó sì máa kọ àdíìsì kọ́ máa tàá láàyùkù tádà àbí yìí fi há àzàlẹ̀ àmọ̀ àìmọ́ sọ ọ́ di aṣáájú tá a máa wò kọ́ ṣe lórí àlámọ̀rí yìí o lè àna ẹ̀lẹ́múná lè àna ẹ̀lẹ́mánà háàdá torí pé ìmọ̀ wa yìí o mọ̀kọ́ yàdún bìlìkìtàbí wà sùnà àlìkìtàbù àlùkùránì àti sùnà ànẹ́bì òun la fi dè é mọ́lẹ̀ òun la fi dè é mọ́lẹ̀ wàkọ́ọ̀là idol ìmáàmù Junaid nẹ́tíwọ̀kì ní lọ sí ń bọ̀ wàkọ́ọ̀là ẹ̀jẹ̀ tó àríkà wọ́n làmú yá àfàdìlì Qur'an ẹni tí ó bá hàlù Qur'an sórí wọ́n làmú yá kùtùbìlì hadith tí ó sì máa kọ hadithi láàyò kádàbì yìí fi hádàlẹ̀ amọ̀ àìmá tẹ̀lé lójú ọ̀nà wa yìí lè àna èlè mánà torí pé ìmọ̀ wa yìí. mọ̀kọ́jàdùn gbèdè kìtà àdìwà súnà alukurani àti súnà òun la fi dè é mọ́lẹ̀ wàkọ́lá aidan ó tún sọ bákan náà pé mọ́bìhábù náà àdá ojú ọ̀nà wa mùsàjàdùn mùsàjàdùn bíi hadithi rasulillah sallallahu alayhi wa sallam hadithi anabi láti yóò lágbára o tọ kí ni àgbọ́yé tí ìmọ̀mù ń sọ ohun tí gbogbo àwọn làwọn àmọ́ ńgbà tí wọ́n dé tí wọ́n sọ pé súfì o ìráyésá ló ń jẹ́ bẹ́ẹ̀ o àwọn ń pọ̀ láti máa jẹ́ bẹ́ẹ̀ at the same time àwọn ọmọ sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ torí wípé alukurani àti suna ànábì làwọn máa ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń tà wọn so tẹ́ bá wá gbé nǹkan kan wá tẹ́ ẹ sọ pé tẹ́ ẹ sọ pé ìráyésá ni agá sí pé a máa fi àlùkùránì a fi máa yanjú ìráyé sáà wa a sì máa fi àdíìsì a máa fi yanjú ìráyé sáà wa kì ṣe pé ìmáàmù jùlẹ́ẹ̀dì wa jẹ́ oníbídíà no onísùnà ni lópin hámà lórí wípé masduda alàlẹ́ kálíkì ilá àlámàlẹ̀ tábà asara rasulẹ sọlá wàlẹ wàsálà ojú ọ̀nà yìí o wọ́n ti tipa fún gbogbo ẹ̀dá o má àtẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam súnà wálẹ̀ ìwà ń gbógun tì lónìí ẹ̀yọ́ sùn súnà tí Junaid ń sọ pé ẹ ń bá tẹ̀lé súnà ànẹ́bì ló lè wà lójú ọ̀nà sufi number one súnà ìgẹ̀gẹ̀lẹ̀ wa ń gbógun tì lónìí lẹ́ẹ̀mọ́ fi sòkòtò sofésofe ẹ fi máa bú àwọn onísúnà ẹ máa fi rùgbọ̀n ẹ máa fi máa bú wọn ẹlẹ́ẹ̀kejì ní pé ìmáàmù Junaidi ó sọ àwọn ọ̀rọ̀ yìí lẹ́ni tó gbà wípé ìtumọ̀ súnfì ni kí ni ìráyésá kò rí súnfì gẹ́gẹ́ bí pípe ọlọ́ọ̀ ní húwà húwà húwà húwà kò rí súnfì gẹ́gẹ́ bí kí ni ẹni tí ọmọ sọ pé wáyé ò tí stọ́ọ̀pù wáyé sì ń kọ́ntínú kò rí súnfì sí kí kò rí sí pé ànẹ́bí o ó sùn ni kò kú ó ń rìn káàkiri ayé ó ń bá wọn èèyàn kan sọ̀rọ̀ so a sì wá sọ pé irú mọ́mù jùnẹ́ẹ̀dì yìí o a sì wá ní kìí ṣe mùsùlùmí no mùsùlùmí ni alùsùnà ni ṣùgbọ́n ara àwọn tí wọ́n fara kọ́ ẹ́ mi ò ní yé sọ ara àwọn tí wọ́n fara kọ́ sún fí mi nítorí oríkì tí wọ́n pe súnfí fún wọn ní ìráyéta gẹ́gẹ́ bá a ti kà síwájú pé wípé káàkà níbà wípé káánà ìfìdá òhá àzúwúdú àlìkùlì gbogbo àfààní máa sọ bẹ́ẹ̀ ìráyé òní wọ́n pe súnfí fún wọn wọn ò mọ̀ pé ojú ọ̀nà kan ni tí ọlọ́run ó ti di púpọ̀ rẹpẹtẹ wọn ò mọ̀ pójú ọ̀nà kan ni tí wọ́n ti mọ̀ sọ pé ànẹ́bí òkú o ànẹ́bí òkú òun rìn káàkiri ayé ni gbogbo ìwọ̀n yóò kò hàn sí wọn ó ti wá hàn sí àwọn àfàkọ́ tẹ̀lé wọn lẹ́sì já ń tètè já ń ṣe kí ni wọ́n yà ń ṣe pé súnfí o mọ̀sídúúdà ni o wọ́n ti blọ́ọ̀kì ọ̀nà rẹ mọ́ lọ bẹ̀ mọ́ o mọ́ lọ bẹ̀ mọ́ ọ̀nà bẹ̀ ò dá mọ́ o ọ̀nà bẹ̀ ò dá mọ́ o kò dá mọ́ o ìdí tó fi ń gbọ́ pé mọ́dì súfì nù mọ́dì súfì mọ́dì súfì ìdí tó fi ń gbọ́ nìyẹn. torí náà àlàyé nìyẹn o lórí ọ̀rọ̀ tí àbá àdìkúlẹ̀ ṣàfihì tí wọ́n sọ ọlọ́run ọba kó ṣe àlékún ìtọ́sọ́nà rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa so a máa tẹ̀síwájú nínú ẹ́písòdù míì ní ọjọ́ tí a bá tún padà sí orí ètò ok. ẹyá hmm. wà ṣé ìmáàmù jù lẹ́sìn ẹ̀mọ́tẹ́lẹ̀ wo àbí ìmáàmù jáùsí àbí ìmáàmù ibùnú jàùsíyà àbí ìmáàmù harawi àbí ibùnú kọ́yìn ní ẹ̀mọ́tẹ́lẹ̀ wo. láíláí Oh. Masha Allah. ó lè kó sọ́jú bá a kọ́ ó lè wọ́n sójú alájàlá. ó lè tó lẹ́ka tó ẹ̀ ló. ó lè tó lẹ́ka tó ẹ̀ ló. onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò máa ń fi eré ẹ̀ lọ. bá bọ̀ ó lè wọ́n tó yára yàrá. Onídọ́dọ̀ ìdìbò nílọ́dọ̀ ẹ̀ yóò máa mu ìmáàmù junaidi ní ọmọ àbí ìmáàmù haragu àbí ibùnú àbí ibùnú jauziya àbí ìmáàmù lai jẹ́ súfì gangan lẹ́sẹ̀sẹ̀ rí òun jẹ́ súfì gangan orin this is real Sufism real Sufism gangan lélẹ̀. Hmm. tó wá ní ìràyíṣà ní jẹ́ Sufi ṣé ìràyíṣà ní gbogbo náà dandan lè tẹ̀sí ṣé ìràyíṣà ní lè. ṣé ìràyíṣà nù. obìnrin ń jáwó obìnrin ń jáwó ní ń já bí ẹlẹ́gùn bí ẹlẹ́gùn sàpọ̀ náà o ẹ̀wẹ́ lè bó ṣe ìyanu bí ẹnu ẹja odò kan báyìí nǹkan ti kó sí la ṣé ìráyé sá náà nu. ṣé ìráyé sá nu ẹ̀yìn ya wèrè ẹ̀ ń ṣe wèrè ẹlẹ́sẹ̀sìn ọ̀nà o real sufism yẹn o sàárè nìyẹn o. kò sẹ́ńtọ́ bọ́ sàárè tó súfí láyé kò sí igun tó bọ sàárè tó àwọn súfí láyé àwọn náà bọ sàárè jù lágbàlá ayé àwọn ni wọ́n bọ sàárè jù lágbàlá ayé lónìí ní nàìjíríà lónìí ó ń súfí lọ bọ sàárè jù nílùú ìbàdàn lónìí ó ń súfí ní mọ́ bọ sàárè jù ìsìnkẹ́ súfì nìyẹn bí bọ́ sàárè ní pípé nǹkan lẹ́yìn ọlọ́run ni. sọ àwọn àfáwà tí wọ́n fara kọ́ tí wọ́n gbà láti pera wọn ló ń súfì torí pé wọ́n jẹ́ olùráyé sá ibi tọ́lọ́ ń pé kó yí wọn mọ nìyẹn o gbogbo rọ́dọ̀rọ̀dọ̀ ilé àwọn òṣèlú ti wọn o so láti gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ láàrin súfì àti súfì ó tọ̀ríkọ̀ gbọ́ àwọn tẹ́ ń wò yìí àwọn eléyìí súfì ó ń tọ̀rí kọ́ làwọn eléyìí o súfì ó ń tọ̀rí kọ́ ní gbogbo àwọn tẹ́ ń wòye o súfì ó ń tọ̀rí kọ́ ní wọn. a sì ní kẹ́ ẹ pòdúùsì àwọn súfì tí wọn èso ń tọ̀rí kọ́ a ní kẹ́ ẹ pòdúùsì rẹ̀ kẹ́ pòdúùsì ẹnìkan ẹ̀ rẹ̀ nìkan ẹnìkan kò tí ì bọ́ ọ̀ta kó sọ pé òun tòun o súfì mùdáràdù lòun o òun èsè tìjàníyà òun èsè kọ̀dìríyà ohun èṣù ṣàdìlíyà káwá bí léèrè àwọn ìbéèrè tí ó tú láti rí